nípasẹ̀ ìbàjẹ́ àrùtọ́ lọ́mọdé òkó adélébọ̀ ní kó we need to know the problem so that a lè recommend the solution èé ṣe táwọn obìnrin ń di adélébọ̀ kí ló ń fà á tí wọ́n fi ń di adélébọ̀ a gbọ́dọ̀ yànnàná ẹ̀ ká lè mọ ntí ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan tó jẹ mọ́ ó ṣeé ṣe kárí ètí tí ó jẹ mọ́ tó gbóògùn. therefore ọ̀rọ̀ yìí yóò wá wúlò púpọ̀ fún ẹ̀yin obìnrin tẹ́ ẹ wà nílé ọkọ lọ́wọ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí ó tún ṣe wúlò fún eléyìí tí ò tí ì wọlé ọkọ kó lè mọ nǹkan tí máa sọ obìnrin di adélébọ̀ àwọn tó ti wà nínú rẹ̀ ìṣẹ́dá kí wọ́n gbọ́rọ̀ yìí tán kí wọ́n rìgírẹ́tì ayé ara wọn pé a ah, àṣẹ́mi ni mo kó bára mi àṣẹ ìbá ti tí di adélébọ̀. so ọ̀nà tí ọ̀kọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tí ó gbà bá ọlọ́mọge ó ní fèyí kọ́gbọ́n. ọ̀nà tí ó gbà bá abilékọ òní ara rẹ ọ̀nà tí ó gbà bá adélébọ̀ fún ara rẹ̀ èyí tó pọ̀ jù bẹ́ẹ̀ òní àbámọ̀. ìwọ tó ọba wá sí lónìí tíyàwó ọba gbọ́ yìí ni o ẹ kò mi torí òtún lè máa expect pé kí n wá sílé yín ní kọ̀ọ̀kan kí n wá sọ àwọn ọ̀nà tóbìnrin gbà di adélébọ̀ fún ọ tọ́ bíṣẹ́ ọ̀bà pẹ́ náà nìkan kì í pẹ́sẹ́ o ọ̀nà márùn-ún lóbìnrin máa ń gbà di adélébọ̀ ọ̀nà mélòó ọ̀nà márùn-ún ni ẹ̀yin tẹ́ gádélébọ̀ ń bẹ́ ọ tí má ti sọ tán tí ọ̀bà rí bẹ́ẹ̀ pé títí ò tí ì jẹyọ ń bẹ̀ kó jẹ́ kí n gbọ́ ọlọ́run ọba lọba tó nímọ̀ jùlọ ọ̀nà àkọ́kọ́ obìnrin ó da dé lébọ̀ bìwàfáàt zawj bìwàfáàt azawj pẹ̀lú ikú ọkọ pẹ̀lú ikú ọkọ obìnrin yóò di adélébọ̀ ní kété tọkọ ẹ̀ bá ti kú but the the wrong use of language here ó ní ká máa pe obìnrin tọkọ ẹ̀ kú tó ti parí opó tátúmọ̀ pè ní opó it is wrong it is adélébọ̀ ó ti parí opó ayim lopó obìnrin ọmọdé ayim ní àsìkò ìgbà tó fi wà láàrin pé ń ṣe idatulwafat tó bá ti lè parí idatulwafat kì í ṣopó mọ́ ó ti di adélébọ̀ ikú ọkọ yóò sọ obìnrin di adélébọ̀ káwa bèrè àwa léèrè ǹjẹ́ yẹn gbọ́ oògùn bí ṣó gbọ́ oògùn kò gbọ́ oògùn náà ikú ò gbọ́ oògùn so ẹni tí ikú ọkọ bá sọdadé lébọ̀ ó máa ń wà ní ipò àánú láàrin àwọn adélébọ̀ ẹgbẹ́ rẹ̀ ó máa ń wà ní kíni ipò àánú láàrin àwọn adélébọ̀ ẹgbẹ́ rẹ̀ kódà nínú àwọn tí máa ń fọnmú pàwọn fẹ́ fẹ́ ọlọ́mọ méjì ọlọ́mọ mẹ́ta tá a bá sọ fún wọn pé ọkọ ẹ̀ ló kú o yóò wá tún rò àmọ́ àwọn èèyàn fẹ́ bọ́ ọmọ òkú ayé àtọ́ wọn fẹ́ bọ́ ọmọ òkú ayé torí nọ́ọ̀sù tó wá lórí ọmọ òkú ayé kò dàbí nọ́ọ̀sù tó wá lórí ọmọ òkú ọ̀run ọgbọ́dọ̀ níyé àwọn nọ́ọ̀sù tó rọ̀ gádà wa tó tábọ̀ ọ̀yàn tó jẹ mọ́ ọmọ òkú ayé sọ́sí mọ́ ọmọ òkú ayé ọlọ́run mọ́jọ́jọ́ tó wọ̀ gẹ́gẹ́ lọ òkú ayé ọ̀hún tó ọkọ̀ ìyàwó lẹ̀ tó dọmọdù láyà tó ọmọ sẹ́ńdì owó sí òkú ayé ni ọ́ òkú ayé tààrà ni ọ́ ó ti kú sáyé èyí tó kú tó lọ sí normal place lòkú ọ̀run àwọn èèyàn rẹ́dì láti pt ẹni tọ́pọ̀ ẹ̀ kú tó lọ́mọ láyé nítorí àwọn ẹ̀sán tánàbì sọ nípa ládá tí ń bẹ fún ẹni tó bá gbàrú ọmọ bẹ́ẹ̀ wò. so ikú ọkọ a máa sọ obìnrin di adélébọ̀. ẹlẹ́ẹ̀kejì ìsìláàmù lìmọ́ríhá bá dàjà ìlíyàtìhà ìsìláàmù lìmọ́rí àti. báàdá ja kí obìnrin Islam lẹ́yìn ìgbà tó ti wà nípò kèfèrí a máa sọ obìnrin di adélébọ̀ à ń rí nínú àwọn obìnrin tó dá sí wípé ó wà ní ọkọ àtọkọ àtòhun ayé ìgbà ìdíyà ni e wà ṣàdédé òdodo wà dé bá wọn ìyàwó wà dé òdodo ìyàwó ṣe kí ni yóò gbọ́ òdodo yẹ ọkọ fàrígá pé no kò sí tó jọ òun ò ní ìdísàm láyé tòun automatically tí ìyàwó bá ti gba Islam ọkùnrin yẹn ti dèwọ̀ fún nínú Islam automatically ni kò sí kò nídìí eh, wọ́n ń pe ẹnìkan àbí wọ́n ń ṣe kákan ẹ̀yin méjèèjì tẹ̀tẹ̀lẹ̀ kèfèrí ni òdodo dé ìyàwó gbà ọkọ ò gbà at the point tíyàwó ti gba Islam òpin àti dé bá ọkùnrin yẹn àti obìnrin yẹn nínú Islam òpin àti dé bá wọn nípasẹ̀ bẹ́ẹ̀ kí ló fi yẹn máa dìbáwò ó gba délé nìyẹn ó di adélébọ̀ nìyẹn ala túùl ó da adélébọ̀ nù nínú àwọn adélébọ̀ tí ń bẹ́ ń ta ó tó sọ wọ́n da adélébọ̀ nù. not only pé wọ́n ò jọ ṣe mùsùlùmí tẹ́lẹ̀ ó tún lè gbọ̀nà mí wọ́n bí ọ̀nà wo bí kí wọ́n máa kẹra ó mùsùlùmí ṣùgbọ́n kọ́ńtà ọjà máa díyà. tí ó lọ jẹ́ mòrídì tìjáníyà àbí kọ̀dìríyà ok òdodo wa dé ọ̀kan bá lòun di onísúná tó ń wò automatically ìdí àárín wọn ó ti bàjẹ́ ó ti bàjẹ́ Hamadi Tijanis Kodiris diakufar mubtadi'in bíbí àtàkùfùrìyà mùtẹ́dí mùtẹ́dìún bíbí àtàkùfùrìyà oníbíkí àti bíbí àti sọ̀dí kẹfẹ́rí ni wọ́n. wọn ò gba inú ẹ̀sìn míì di christian wọn ò gba inú ẹ̀sìn míì di kẹfẹ́rí láti inú ìsìláàmù ni wọ́n ti bọ́ sínú kẹfẹ́rí tiwọn. so therefore irú àwọn obìnrin tí wọ́n bá lùgbàdì àdánwò yẹn wọn a dàdé níbọ̀. so mò ń gbọ́ ní ìsìn nígbà tó ń sọ pé orí bọ́dà kan tó fẹ́ fẹ́ tó ní amadi ni tó ní kinní kan ni tó ní gbá kan ni ọjọ́ tí òdodo ẹ̀sìn ọlọ́run bá yí ọ ìwọ ló sọ rẹ̀ dàdé níbọ̀ o torí orí láfọdí tẹ́lẹ̀ o orí ní orí ní ní o ọjọ́ tí súnà òjíṣẹ́ rẹ̀ bá yí ọ kò sí alternative ju pé ẹ kọ̀ra yín lọ. so islam lè mẹ́rin á bá dàgbà hìlìyà ti hà á máa sọ obìnrin di kíni adélébù. láìpẹ́ yìí obìnrin kan wọ́n mẹ́sẹ̀gì mi lórí whatsapp mo reply i wan come closer kí ni kéèsì obìnrin yìí ó nígbà tó ń jáde secondary school òun àti boyfriend òun ìwọ sister tó mọ ní boyfriend ìyá máa gbọ́ ó ní Christian? ni bàbá àwọn mùsùlùmí ni wọ́n o ṣùgbọ́n ẹ ti mọ́rù mùsùlùmí ìgboro mùsùlùmí ọlọ́bẹ̀ yọ̀ mùsùlùmí tí ò ní dá kèfèrí mọ́ kèfèrí mùsùlùmí aládàlú owó àti bọ́fẹ́ǹdì àwọn ẹjọ́ fúnra àwọn lóyún nípasẹ̀ bẹ́ẹ̀ òun dí ìyàwó òun ti bímọ kínní òun ti bímọ kejì lòun wá wọ́n wá gbọ́ lẹ́kṣọ̀ àáfàá súnà kan ní òdodo ń bá wọnú ọkàn ọ̀hún lọ́n bá pinnu pé látàsìkò yìí lọ o òun ti dẹlẹ́hà nínú ilé kírísítíẹ́nì ṣé yóò sì rọgbọ. ǹjẹ́ ẹ mọ̀ tí kò sọ ọwọ́kọ̀wò ìyàwó ẹ̀sùn báyìí ló ní à ìgbéyàwó wa yóò lè láàsì èwo tún lè léyìí mo ní tó wí hun jẹ́sì sọ gẹ́gẹ́ nu jẹ́sì sọ gẹ́gẹ́ ló sọ fún wọn. ní ìsìn ó ti bímọ méjì ìgbésẹ̀ bí ó ṣe kúrò níbẹ̀ òní wá báyìí tó bá dé ta ní ìfúnnú yín kọ́ náwó. ẹnìkan ti náwó ń bẹ̀ wo ọlọ́wọ́ sọ lẹ́sàn rẹ̀ òun náà dadélébọ̀ nìyẹn ó di adélébọ̀ nìyẹn kò jù bá ń lọ so okùnfà kejì nìyẹn o tí ń so bìí di adélébọ̀ okùnfà kẹta tó ń so obìnrin dalé lébọ̀ ìyẹn náà sì gbóògùn ìkejì yẹn ò gbóògùn o once tóbìnrin bá ti di believer á kúrò lọ́dọ̀ disbeliever ni automatically tó ti lè di believer báyìí á ní ọ̀dọ̀ disbeliever ni ìdájọ́ ẹ̀sìn lórí ẹ̀ wọn ò ara wọn mọ́ wọn kì í ṣe ẹlẹ́tọ̀ ara wọn mọ́ kèfèrí ò gbọ́dọ̀ mùmìnà. kẹta tó ń sọ obìnrin dadé lébọ̀ ó ní àlékúlù àlékúlù kí obìnrin kó kọkọ sílẹ̀ ní jẹ́bẹ̀ kóbìnrin kó kọkọ sílẹ̀ fún ara rẹ̀ ló ń jẹ́bẹ̀ obìnrin tó wọlé ọkọ tó wá ní court láti kọkọ sílẹ̀ kí ni ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dín adélébọ̀ ni òun náà dádé lébọ̀ ni òun tí wàá máa ń bí kúlù òun náà ni pé kí obìnrin kó ṣì ọkọ fẹ́ kóbìnrin kó ṣì ọkọ fẹ́ lóòótọ́ ọkùnrin lẹ́sìn tóòótọ́ ṣùgbọ́n kì í ṣe ìrànrin ẹlẹ́sìn ní tòótọ́ o but kì í ṣe ìyanre dípò kọ́ máa kẹ́ ìyàwó rẹ̀ kọ́ máa bọ́ ìdàkejì ló ń ṣe fún un oúnjẹ ìyà ni ó ń fìyà jẹ ni ó ń ná ni tẹ ẹ bá ní bí mùsùlùmí mi ṣe bí èsè ìnáyàwó rẹ̀ báyìí ànàsáré ni mo ti rí alùsùnà tó lu ìyàwó rẹ̀ tó jẹ́ onígẹ̀lì bàbá tó dá sí pé àwọn ará àdúgbò ó ní wọ́n daṣọ bo ìyàwó ẹ̀ lára. irú obìnrin bẹ́ẹ̀ tó bọ́ fọwọ́ òdì yẹn yóò ṣe kúlù ni ní kété tó bá ti ṣe kúlù kílò náà díhun òun náà dàdé lébọ̀ nù. ǹjẹ́ lẹ́yìn tó oògùn bí ó gbọ́ oògùn sọ́dọ̀ ìyẹn gbọ́ oògùn àlékúlù ó gbóògùn ó gbìyànjú láti súnmọ́ àfáàsún náà kó dọ́ ọ lẹ́kọ̀ọ́ kí ni àwọn ìgbésẹ̀ téèyàn máa ń gbé tó fẹ́ lọ́kọ tó sì lọ wo àwọn previous episode mi lórí ọ̀rọ̀ ìfẹ́ mo ti ṣègbìyànjú níwọ̀nba tí mo ti ṣàlàyé níbẹ̀ àlàyé yẹn sì dá lórí pé ọ̀rọ̀ táwọn ẹbí sọ sallallahu alaihi wasallam wípé ìzájà akùn máa tàrí dáwọnà dínà wà kólíkọ̀wú fásawìjù tẹni tí ẹ̀sìn rẹ̀ àti ìwà rẹ̀ ànábì ya ẹ̀sìn àti ìwà sọ́tọ̀ tó ti bó ti já sí pé abẹ́ ẹ̀sìn ni ìwà wà but when it comes to marriage when it comes to marriage ànábì fẹ́ kó yí ọ pé èèyàn lè mọ̀rún kí ó lè màwẹ̀ gbà ó lè nírun gbọ̀n ṣòkòtò ẹlẹgẹ́ ní sùsáàkù tí ó sì jẹ́ ní ibi nínú ìwà sí ara ilé rẹ̀. therefore ìwọ tó ń lọ ilé ọkọ tó kàn rí pé ah this is mashallah brother ah brother yáà tó bá ń ka kùránì báyìí bí ìgbà tí ìzọ́ìfí bí ìgbà tí sùdáìsí bí ìgbà tí sùráìmù tí bá ń ka kùránì ni sórí tí bá ti ń ka kùránì tó báyìí tó bá ti wá bọ́ lé ìlò tí ó máa lù ọ́ bí ìlò tí ọ̀daràn kèfèrí tí ń lòyàwó ẹ̀ ni. lẹ́yìn tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ pàdé prógrámù ẹ̀ pẹ́ àpọ́gàmù àpọ́gà yìí kò ní wà á gbogbo kí ló sọ nílò kí ni lò kí ni lò tó fi rí ọkùnrin tó kọ̀ lọ sí ọ̀balẹ̀ àti orúkọ tó dá sí pé ẹni tí sòkòtò ẹ balẹ̀ ẹni tí ò ní rúbọ̀ míì ó dáa jùlọ níbi ìwà. àwọn obìnrin kan ti gba ẹ̀tàn pẹ̀lú gbọ̀n pẹ̀lú jòkòtò wọ́n ti gbẹ̀tàn àhábìbù ni àhábìbù ni ó há Kùránì ẹlòmíì ti gbẹ ẹ̀tàn báwọn ọlọ́run ló mọ iye adélébọ̀ tó ga sí pé ohun tó sọ́jà adélébọ̀ nù ọgbọ́ sí wrong hand ó sì léwọ̀ ó sì nọ́mbà mú ó sì ọkọ̀ wọ̀ ọwọ́ one chance yóò wá faradà yóò bímọ kìíní yóò faradà yóò bímọ kejì àgbà ẹ̀mí ìwúmọ̀ ń tán lọ tó ń bá fi lè bímọ kẹta yìí ẹ̀gbọ́n òun lọ òun lọ olóòbá ti kí ni o adélébọ̀ ọ̀nà kẹrin so ìyẹn lóògùn ìkẹta yẹn lóògùn o rìn ìbánibí ṣe fẹ́ kọ́ rìn ní o ó ti yí ọ ìwọ́n tó dọ́lọ́mọge rìn ìbánibí ṣe fẹ́ kọ́ rìn ní o èrògbò ní kọ́ má gbọ́ ní kúkú o àwọn onírúgbò gan-an ní ìsìn wọ́n kọ́ kúkú wọ́n kọ́ tapandó o tí ọ̀bà ríyàn lù lórí fíìdì ìwọ ní àmọ́ ìbùnú lé o. kọ́ wà kí á fún dáadáa o kó tó tẹsẹ̀ bọ́ o. ọ̀nà tẹ́rí tó ń sọ bíndadé lébọ̀ ó ní atọ́lák atọ́lák ìyẹn ni kó dá sí pé ọkùnrin gangan. oní ọkọ obìnrin ọkùnrin gẹ́gẹ́ oní ọkọ obìnrin. kí ló máa bí eléyìí ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó di adélébọ̀ ibẹ̀ náà ti bára wọn. orí kúnkún obìnrin orí kúnkún rẹ̀. àìgbọ́ràn rẹ̀ àìnítẹríba rẹ̀ àìtẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ ló sọ majority adélébọ̀ dánilébọ̀. sọ orí gbogbo ọgbọ́n fẹ́ ṣe mánéjì ẹ̀hún kí n fẹ́jẹ́ sùn táwọn bá ń parí ìjà ọ̀hún kí n fẹ́jẹ́ sùn ọjọ́ tọrọ ẹ bá dé ògbòǹgbò ohun tí n gbàgbọ́ ni pé àbú mo ti tọ̀ láàkì ẹ̀ ọ̀hún tí n gbàgbọ́ nù. pàṣẹ́ńtẹ́ẹ̀jì àwọn tí ìsoríkunkun àìgbọ́ràn àìnítẹríba fún ọkọ wọn pàṣẹ́ńtẹ́ẹ̀jì àwọn tí yẹn tí wọ́n ti pàṣẹ yẹn di adé lọ́pọ̀ jù àwọn lọ́pọ̀ jù. bóyá ọ́dọ̀ ilé la máa lò nìyẹn tíyàn bá ti dájú kọ́dọ̀ ilé la máa lò á dàlódì ilé á lò ọ́dọ̀ rẹ̀. so pàṣẹ́ntéèjì àwọn tí orí kunkun wọn àìnítẹ̀lọ́rùn wọn àìmọ̀ pẹ́pẹ́ fún wọn ṣe fọ́kọ pàṣẹ́ntéèjì àwọn tó dá sí pé nípasẹ̀ yẹn ni wọ́n fi di adélébọ̀ àwọn ló pọ̀ jù nínú jàmáà adélébọ̀ àbẹ́yìn kẹ́ẹ̀kọ́ jù ẹ̀yin lẹ́pọ̀ jù náà kàtígórì by kàtígórì nìyí kàtígórì olórí kùkùn obìnrin tọrọ ọkọ ẹ̀ sú tó fi fàkalẹ̀ tó fi fàkalẹ̀ ẹ̀yin lẹ́ pàṣẹ́ntéèjì yín ló ológa jù nínú jàmáà yín jẹ̀mọ́ adélébọ̀. atolak nípa bẹ́ẹ̀ èyí tẹ́ ẹ wà nílé ọkọ lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀nà àbáyọ sí yẹn fún yín tẹ́ẹ̀sì ní ti pàṣẹ tọ̀láàkù di adélébọ̀ ó ní pé ẹ wọn ara yín lọ́dọ̀ ọkọ yín. ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yín ó sú ẹ má jẹ́ kọ́rọ̀ yín ó sú àwọn ọkọ yín ẹ lọ rántí wípé adélébọ̀ ló níṣòro tó pọ̀jù nínú àwùjọ wa kẹ́ẹ̀sì lọ rántí wípé àwọn ọlọ́mọge pọ̀ wọ́n pọ̀. tẹ́ ẹ mọ̀wọ́ ara yín awọ̀lú mọ̀tẹ́ni yín o ìwọ̀n ara ẹ̀ ló mọ́ o ẹ lọ ní pẹ́pẹ́ fúrú ẹ má aláìmoore ohunkóhun tọkọ yín bá fún yín ẹ fi àdúrà kún ni ẹ má fi èpè kún ẹ má fi kíkọ pé ṣé n tó fún mi rèé ẹyin tí ibi tó bọ̀wú ẹ̀ náà nù ah, lọ fara àtà tó ń okùn lẹ́gbàá lọ́wọ́ rẹ̀. ẹlòmíì inú yín yóò tún lẹ owó yóò lẹ mọ́kọ. ọ̀sán ṣiṣẹ́